ilaha illallah. gbogbo wọn pátá ẹni tó ẹ̀wọ̀n ni. ìdáhàlá. ó tó gbẹ́ gbogbo ń tà ń ṣe láti gbé ìwé ń dàsà kan lọ́wọ́ lọ́rin nísìnyí wa ló tó dé. kí ni náà? ẹ̀yin náà wí bẹ́ẹ̀. ọ̀gbọ́dọ̀ kú tó fi dẹ́rẹ́ èèyàn kan kan ọ̀gbọ́dọ̀ kú tó fi yípo náà èèyàn ni ó di olò pẹ̀lú fàyàbalẹ̀. farabalẹ̀ ẹ farabalẹ̀ bisimilá. sẹ́lú ara rẹ̀ bí kárí. sọlọ́lá ara rẹ̀ yọ sẹ́lá. sẹ́lú ara rẹ̀ bí kárí. sọlọ́lá ara rẹ̀ yọ sẹ́lá. sẹ́lú ara rẹ̀ bí kárí. sọlọ́lá ara rẹ̀ yọ sẹ́lá. ẹ̀jọ̀ ẹ̀yà fara bí o ẹ̀yin ìyábílẹ̀ wà bí àtẹ̀yìn bàbá mi àtẹ̀yìn ẹ̀gbọ́n mi àbúrò mi àtàwọn ìyàwó mi ìwọ tó bá mọ̀ yìí pé ó ka ọlọ́wọ́ bá kú ọlọ́wọ́ bá lè ṣiṣẹ́ lórí ayé ẹ̀ ó dẹ̀ mọ̀ wípé tó fi débì inú ìdẹ̀ra inú ayọ̀ inú àlàáfíà ló fi wá síbí ẹni tó bá mọ rírì ọlọ́wọ́ bá mi lẹ́kùn màlúkú bá mi gbọ́ ọlọ́wọ́ bá tó lù tó bá túbọ̀ wí kó òun mọ̀ tó bá yìí pé ohun tó òun náà fi pe àmọ́ àwọn àgbà yẹn ọlọ́wọ́ ọba lórí kó tó bá mi gbé tó. ẹni tó bá tún wá mọ̀ èyí kó òun mọ̀ òun ti wà ní òun ti wà ní January òun dẹ́kun ló ti pé two thousand twenty òun máa tún ní sórí nínú ayọ̀ nínú ìdùnnú láàrú àríkà kó bá mi gbọ́dọ̀ ọba tó ń bọ̀. fẹ́ kí àwọn èèyàn kan lísìn kan gbọ́ ọ̀rọ̀ mi orúkọ tèmi ni alájò musílò àyìnbí akínsọyà ẹsìn ìlú ọmọ mo jẹ́ ọmọ bíbí ìlú táwa yìí ní èjìgbò yìí mo jẹ́ ọmọ màgbó ẹkùn mo jẹ́ ọmọ bíbí ìlú èjìgbò mo jẹ́ àwòrán ìwọ tí mo fi tan ọmọ Òṣòdì ní pé bàbá tó bí mi ní ọmọ bàbá mi àgbẹ̀ ni bàbá mi àgbẹ̀ mi ti pọ́nbìnrin ni bàbá mi ọjà káyọ̀ lóṣòdì dáàbì ni màá wá ń ta ìpọn ọ̀gbìn bẹ́ẹ̀ ni ni dáàbì mi ti fẹ́ ọmọ àgẹ̀rẹ̀gùtù lóbi ní pé ọ fún mi ní ilẹ̀ nínú Òṣòdì ni àfikàn mọ́ Òṣòdì àjọmọ bíbí inú Òṣòdì náà inú Òṣòdì gangan ni wọ́n bí mi sí ẹ bá dẹ̀ wo Òṣòdì mọ́ Ìsọ̀nà mọ́ Ìjìgbò ẹ mọ̀ yìí pé you are all family family kan náà ni gbogbo wa gbogbo ẹ̀ ọmọ àwọn oníta bá wà ní ojú ojú ti ẹ ẹ jọ please you are allowed to speak my language in Yorùbá. because nǹkan tá à ń ṣe bí nǹkan àdúrà ni. ṣe rí ọpẹ́ ni mo fẹ́ dá fún ọlọ́wọ́ ọ̀dẹ́dẹ́dùn máa rè. nọ́mbà one mo máa dọ́pọ̀ dúpẹ́ ní ọwọ́ lọ́wọ́ ọba Elédùmarè ọba tó ń ṣọ́ ibi tí mo wà ní láì ọba tí ó la ojú àdúrà ti mì í. ọba tí òfin mi pa àwọn èèyàn lẹ́kún. Alhamdulillah. ọba tó mọ rírì ìkọ́nù ilé ayé mi. Alhamdulillah. ọba tó dẹ̀ mọ ohun gbogbo tó dẹ̀ lè ṣe ohun gbogbo. ìṣẹ́ lọ́wọ́ lọ́wọ́ báyé pé àlá àkìbà. a dúpẹ́ lọ́wọ́ màmá mi. Alhamdulillah. alájà sí náà àbẹ̀bí ọmọ tó wò tí ọlọ́wọ̀dé lẹ́gbọ̀mọ̀rì tó jẹ́ kó pọ̀ ìbúni lọ́sàn-án fún ọ. àdúpẹ́ lọ́wọ́ màmá mi wípé àtúbọ̀ jẹ wọn àmọ́ ọlọ́wọ́ á lè bá mi fún wọn lẹ́nu wíwá àtàrà fún wa ọlọ́wọ̀dé lẹ́gbọ̀mọ̀rì kò ní pọ̀ ní àìmọ̀ ṣe sí wọn lábẹ́rẹ́ náà. second màá dúpẹ́ lọ́wọ́ àwọn fámìlì mi àwọn ìyàwó mi àwọn ìyàwó alálùbáríkà àwọn ìyàwó tí ọgbà ilé ọjọ́ ìṣòro àwọn ìyàwó tí ọlọ́wọ́ obìnrin máa lò gbójú àdúrà ti wọ̀n àwọn ìyàwó tí ọmọ alálùbáríkà tó jáde lé ara wọn má fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ wọn wípé ó ṣe wọn àti adéhùnmí tó wà ní Amẹ́ríkà pé ó ṣe wọn ọlọ́wọ́ obìnrin máa lò á dúró tì í bó ṣe fi ti ẹgbẹ́ tó ń gbọ́ tọkọ lọ́wọ́ ọlọ́wọ́ mi nínú màrí apá pọ̀ sí wọn ẹ̀rọ bò ní kú mọ́ mi ló tún ní wọn lọ́la wọn máa lọ́la wọn máa kó ata ní àbílẹ̀ ìyàsí. màá dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀kọ́ mi àtàbúrò mi tí àjọmọ̀ ìyá àtàwọn tó jọ papọ̀ gbogbo eré tó sá torí mi because eh, ẹni tí sọ́ọ̀bù bá tójú ẹ̀ wọlé èyí báwọn bú ọba kò so mọ́ ó ṣe bí òun lọ́dọ̀ ìyàwó àfà èmi ni mo mọ ọ̀kan tó ṣe mí èmi mo mọ ọ̀kan tó bà mí ọ̀kan tó pẹ́ pé ọlọ́wọ́ ìlú àìkò fún mi dáhùn èèyàn lápẹ̀rẹ̀ náà wọ́n ṣe mọ káńtó fẹ́rẹ̀ mọ́ màá dúpẹ́ lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu aṣáájú bàbá mú ìdílé ti sọ ọgbọ́n bí ẹni tó bá ń kó gbà ẹni tó bá ń kó má gbà aṣáájú ṣe ti ọ̀nà nìyẹn ó lè fi lẹ́gbẹ̀sì tó dálẹ̀ fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ nínú gbọ́n ọlọ́run bá mi fún wọn lẹ́bi kíkọ́ àtàlàfíà màá dúpẹ́ lọ́wọ́ aláàjì lọ́jìmù ìsúmọ́ ìyá sí i pé ọlọ́wọ́ ọ wà múra lọ́wọ́ báyìí ọ ń ṣe péyà tí nǹkan bá rú bàbá lójú ìṣẹ́jú kan ìjọba máa gbọ́ wọn ti wà ní múra mo sọ àsọdù mo ń sọ eléyìí fún iṣẹ́ ribiribi tó ń ṣe lára nígbà tí mo wà lọ́fíìtù mo dúpẹ́ gidigidi gan pé kí ọlọ́wọ́ bílẹ̀dùmarè gbogbo àwọn ọmọ wọn ọlọ́wọ́ bílẹ̀dùmarè bá wọn dá wọn sí lágbọ́rọ̀ náà wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn àlàó àwọn àléhùn náà báwọn ẹ̀sìn máa sọ yes àwọn àlùfáà ẹ má sọ ọmọ tí ma fi wọlé ilé ayé mi ọmọ kékeré tó bá jí àlùfáà ẹ̀ ní wúsílà ìlẹ̀ làkúsọ̀yà tí ma fi wọlé ayé mi ò lè fojú di ìwọ̀n tí kọ́kọ́ ṣẹlẹ̀ níjọ yẹn tó fọwọ́ tọ́ mi mo ní gbọ́dọ̀ fún mi ti ń dáì mo wá rántí pé èèyàn tó bá yìnbọn fún ní ọ̀rọ̀ fún ẹ̀ wọ́n máa dáì pé ó òun ni pẹ̀lú two thousand tí mo wà ní hajj ìwọ̀n kò ṣẹlẹ̀ ní hajj lóṣooṣù mi báyìí ni mò ń ṣe tẹ̀síl òní seven seven òun ló fi ṣiṣẹ́ yẹn ní káàbà mo wà bẹ̀rẹ̀ bóyá kó sọ fún mi dáadáa fún yín mo wà bẹ̀rẹ̀ bóyá kó sọ fún mi the next thing mo kọ́ rántí yí pé èmi òní seven seven wọ́n lé mi kẹ́yìn tí bá lọ sí hajj nǹkan méjì ni mo máa ń ṣe pọ̀ ìpọ̀ méjì yẹn ní pé Quran ni máa ń láìpẹ́ Quran kì í tẹ̀ sí second ni máa bu omi seven seven fúnra ara mi ni mo wúra ni máa bu fúnra ara mi ni mo ní ilé tó pọ̀ gan but ìjọ tí set yẹn á kù mo ní torí Ọlọ́run pé nọ́mbà one kọ́kọ́ bá mi gẹ̀ tó ní seven seven kọ́kọ́ bá mi bá mi gẹ̀ tiẹ̀ kọ́ nọ́mbà one àfa ìfẹ́ máa fa tó jẹ́ kọ́ bá mi kápá sí i wọ́n lè bá mi pa ẹ̀dì yẹ lẹ́sẹ̀kẹsẹ̀ pé wọ́n máa gbé mi sẹ́wọ̀n sẹ́wọ̀n yẹn wá. ni mo rí pé ojú mi ti ń ṣe kí ni ó tó ń wáyọ̀ tí gbogbo àwọn àfà tó wá ní ìdè pẹ̀lú àdúrà tí wọ́n bẹ̀rẹ̀ fi ń ṣe nǹkan fún mi ní oríṣiríṣi mo wá wò ó pé yes ìwòsàn ilé ayé yìí ẹni tí ibi kan bá ń dùn ní ààrẹ àmọ́ ìgbé ọlọ́run ò fẹ́ kí ara mi wá lẹ́sẹ̀kẹsẹ̀ déńdé náà gbé nǹkan dé ọ̀pọ̀ lọ́fà ọba sáyẹ̀dì Elégùṣì àwọn èèyàn lóríṣiríṣi ọgbẹ́ ìbọn àpòrò wá fún mi tí mo dẹ̀ lò tó yẹ pé tọ́pọ̀ ta mo tó mọ̀ yìí pé fc wà ní ayé òun àwọn ọtí gbé mọ́ sí kiri pé ọ̀tá mi ti kú ó fi àbúrò yìí lọ fún mi bẹ́ẹ̀ ní àfẹ́ ọlọ́wọ́ mi ló máa rò àkàlì dúró tì í lábẹ́ ọ̀dọ́. wá fi àsìkò yìí mo dúpẹ́ fún nàìjíríà mo fi àsìkò yìí dúpẹ́ fún nàìjíríà both abroad europe mo rí nǹkan tó ṣẹlẹ̀ lóríṣiríṣi lóríṣiríṣi fún òkè àwọn àdúrà tí wọ́n ṣe fún mi wọ́n àti àwọn ẹlẹ́sìn àgbáyé onígbòkò oríṣiríṣi máa ń ṣe fún mi àtàlí tó ń bú mi díẹ̀ àtàwọn tó ṣàdúrà fún mi mo dúpẹ́ gbogbo wọn pátá ah, dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọ̀ọ́nì pọ̀rọ̀ ìgbè kúrú ní èèyàn èsì àná wọ́n dúpẹ́ lọ́wọ́ àgbòkú ọ̀sítà eh, ẹ̀jọ̀ ìwọ sídà mo dúpẹ́ lọ́wọ́ wọn wípé àwọn ìwọ sídà wọ́n ṣe ribiribi léṣe wọ́n ṣe yàyà mẹ́fà lórí tírímẹ́ǹtì tó le ọlọ́wọ́ bèbè tó máa rò kò ní jẹ́ ká àìsàn tó máa gbé bá kò ní jẹ́ ká gbé lọ sọ́ọ́sì máa kọ̀ ọ̀gbọ́n iṣẹ́ àgbà. mo dúpẹ́ lọ́wọ́ àwọn both actor and actress wọ́n ṣe gidi gan wọ́n ṣe gidigidi gan onímọ̀ tí àwọn àtọ́ àti àwọn actress kan ṣe nínú ilé ayé mi ojúpẹ́ fún ọ yí pé ìlànà àná ní sí àná òkè òkè òkè lọ́wọ́ àwọn àná ọmọ tó ń bẹ wọn ò ní káwọ́ látara náà ní sí àná wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn social media dúpẹ́ ẹ ṣé kọ iṣẹ́ ayé máa ṣe tó máa fà yín sáwọn ọlọ́wọ́ tó máa lè rí sẹ́kẹ̀ ṣe lágbára ọlọ́wọ́ àdúgbẹ́ lọ́wọ́ àwọn mẹ́mbà ọ̀fẹ́ ṣọlá ìlú náà road task force ákí ìlú gbogbo state pátápátá àwọn state chairman yẹn mo ní gbogbo kọjọ ṣe lórí ọ̀rọ̀ mi ọlọ́rọ̀ ẹgbẹ́ lẹkùn àyè iṣẹ́ national union onídé àrùbákọrọ náà ṣe àgbà ọ iṣẹ́ ìwà òní tojú ìjàpọ̀ wa lákọ̀ọ́ náà àwọn nìyẹn ọlọ́rọ̀ ọba nìyẹn wọ́n máa ṣe lọ àwọn ọlọ́rọ̀ ọba bẹ̀rẹ̀. ó kú jù ọ̀dùnkúbá lọ́wọ́ yín ọ̀dùnkúbá lọ́wọ́ sọ́wọ́ yín ọ̀dùnkúbá lọ́wọ́ ọ̀dọ̀ yá yín ọ̀dùnkúbá lọ́wọ́ ọ̀rẹ́ kò ẹjọ èmi ò ní yé máa kàmpé ẹjọ torí ọlọ́run ọ̀dí sísè.